fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn lówùrọ̀ yìí mo ń gbé olúwa ga fún ìgbé ayé ìwọ tí ò ń gbọ́ mi lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin níbikíbi tí ẹ wà mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè èyí tí a ti máa ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní òòrèkóòrè tí a ò bá gbàgbé ẹ rí a ti ń bára wa sọ ọ̀rọ̀ ọlọ́run a ti ń fúnra wa ní ọ̀rọ̀ ìgbàniyànjú pàápàá fún irú àkókò bíi eléyìí èyí tí a ti ń tí mo pè ní ọ̀rọ̀ ìtùnú fún àkókò bí eléyìí a ó máa tẹ̀síwájú torí pé mo gbàgbọ́ pé Ọlọ́run yóò bá wa pàdé lónìí gẹ́gẹ́ bí ìṣe wọn ká tí máa lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa àti Ọlọ́run wa àjíǹde àti ìyá gbẹ̀yìngà nítorí wípé kò sẹ́ni tó dàbí ẹ̀yin Ọlọ́run ẹ̀yin nìkan ni aláàánú bàbá ayérayé akiri ṣoore ẹ̀yin nìkan ló ń jẹ́ ìmíní má ṣe bẹ̀rù ẹ̀yin nìkan ló ní gbogbo ipá àti gbogbo agbára a gbé yín ga ọlọ́run wa bàbá gba ọpẹ́ wa lórí ayé wa fún ìdásí ìpèsè ìrànlọ́wọ́ ìṣẹ́gun ní gbogbo ọ̀nà bí àkókò yìí ṣe le tó ọlọ́run ẹ jẹ́ olóòótọ́ ẹ jẹ́ kó lè mọ̀ wá a yín ga wípé ẹ ṣé ọlọ́run ẹ gbà yín wa ǹjẹ́ àkókò tó tà ń lọ sínú ọ̀rọ̀ yín lórúkọ jésù ẹ fara yín hàn wá kórúkọ yín kó dà yín lógo nípa iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí kí ìbùkún yín kó sì jẹ́ tiwa a torí wípé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi ni mo gba àdúrà àmín ẹ jẹ́ ká ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká ṣí bèlè wa ẹ jẹ́ ká jọ ṣí bèlè wa sínú ìwé jeremaya ìwé jeremaya orí ìkọkànlé ní ọgbọ̀n ìwé jeremaya orí ìkọkànlé ní ọgbọ̀n màá fẹ́ ká kíyèsí ẹsẹ̀ ìkejì ìwé jeremaya orí ìkọkànlé ní ọgbọ̀n ẹsẹ̀ ìkejì ó ní báyìí lè olúwa wí ẹni tí ó sálà lọ́wọ́ idà rí oore ọ̀fẹ́ lé aginjù àní Ísírẹ́lì nígbà tí èmi lọ láti mú un lọ sí ìsinmi rẹ̀ ẹ̀kẹ́ hallelujah ẹ̀ síbẹ̀ à ń bára wa sọ ọ̀rọ̀ ọlọ́run lórí ọ̀rọ̀ ìtùnú gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan ẹ rí ìwé Jeremáyà akọ <clears throat> nígbà tí olúwa tí ó mú tó mú àwọn ọmọ ilé àwọn ọmọ ilé Júdà tó fà wọ́n lé ọ̀tá lọ́wọ́ wọ́n wà nínú ìpọ́njú yẹn ṣùgbọ́n nú àsọtẹ́lẹ̀ ni gbogbo eléyìí ń ṣẹlẹ̀ nígbà tí Jeremiah tó ń sọ wípé tó ń sọ àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ wípé àkókò kan máa dé tí Ọlọ́run yóò gba àwọn ọmọ Ísírẹ́lì tó lọ sí oko ẹrú tó máa tó máa dá wọn padà eléyìí lè má ṣe é ṣe fún wọn ó lè má ṣe é gbàgbọ́ ṣùgbọ́n Ọlọ́run wípé òun yóò ṣe é torí pé àwọn kan á kú ní aginjù ṣùgbọ́n àwọn kan wọn ò ní kú wọ́n á rí orí ọ̀fẹ́ wọ́n á sì dé ilẹ̀ ìsinmi wọn ẹ̀ẹ́rì. Eh, eléyìí ń ṣàfihàn ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run tó ní gbogbo agbára ní ìkáwọ́ ó ń ṣàfihàn ọlọ́run gẹ́gẹ́ bí ọba tó yẹ pé ó ń ṣe nǹkan tó wù ú ní àkókò tó fẹ́ àwọn tí a ó dá sí àbí àwọn tí a dá sí tí wọn ò ti padà ṣubú ní aginjù àwọn tí wọn ò kú ikú ní aginjù àwọn tí ebi kò pa wọ́n sí tí ò pa wọ́n kú sí aginjù àwọn tí òrùgbẹ kò gbẹ pa sí aginjù àwọn ẹni tí ìdààmú àti àwọn ìpèníjà oró tí kò pa ní aginjù a wípé àwọn ni wọ́n rí orí ọ̀fẹ́ wọ́n rí orí ọ̀fẹ́ ní aginjù àní nígbà tí olúwa á lọ láti mú Ísírẹ́lì lọ sí ìsinmi rẹ̀ ẹ rí ẹ rí i pé ọlọ́run tó wà pẹ̀lú àwọn ènìyàn ẹ̀ òun ló túmọ̀ sí oore ọ̀fẹ́ àwọn tọ́lọ́run wà pẹ̀lú láti mú dé lérí ibi ìsinmi tólúwa ti pinnu ilẹ̀ tó ń ṣọ̀fún àti àti wàrà àti oyin ẹ rí i pé àwọn ni ọlọ́run sọ wípé òun ṣe òun wà pẹ̀lú láti mú wọn lọ sí ibi ìsinmi èyí tí òun ọlọ́run alàyè tó ti pèsè sílẹ̀ kì í ṣe yẹn nìkan tá a bá wo ẹsẹ̀ ìkẹwàá bíbélì wípé ó ní ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ̀yin orílẹ̀-èdè sọ ọ́ nínú erékùṣù òkèrè kí ẹ sì wípé ẹni tí ó tú Ísírẹ́lì ká yóò kó jọ yóò sì pa á mọ́ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn agbo ẹran agbo ẹran rẹ̀ ẹ̀kẹ́ aleluya ọ̀rọ̀ yìí fẹ́ẹ́ dàbí ọ̀rọ̀ ohun tí à ń là kọjá ní orílẹ̀-èdè yìí ni ẹ rí i pé gbogbo ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí àìríjà àìrímu ìdààmú wàhálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àìríjẹ ìpọ́njú gbogbo ẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ yìí a lè sọ pé ó ṣẹ̀yìn ọlọ́run ó lè dàbí pé ẹ̀ṣẹ̀ wa ló ti wá sí àti ń jìyà ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ta ló mú ìjìyà ẹ̀ṣẹ̀ yẹn wá ọlọ́run ni torí pé ọlọ́run kórìíra ẹ̀ṣẹ̀ ọlọ́run sì ọlọ́run ẹ̀ṣẹ̀ ó sì fẹ́ràn òdodo a rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa la kọ̀yìn sí ọlọ́run gẹ́gẹ́ bí orílẹ̀-èdè pàápàá kọ̀yìn sí ọlọ́run ilé ìjọsìn kọ̀yìn sí ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí mú ṣùgbọ́n nínú eléyìí náà nínú ìpọ́njú nìdààmú yìí ọlọ́run sì ní ìlérí ó ní ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ̀yin orílẹ̀-èdè tí a ṣe kíni ó ní ẹ̀yin orílẹ̀-èdè ó ní ẹ sọ ní erékùṣù òkèrè ó ní kí ẹ ẹni tó tú Ísírẹ́lì ká yóò ṣe kíni yóò kó jọ ọlọ́run tó ń pọ́n nàìjíríà lójú lọ́wọ́lọ́wọ́ nígbà tá a bá padà sí ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run náà ni ó kó jọ o ọlọ́run náà ni ó tù nínú ọlọ́run náà ni ó ṣàwájọ padà nínú ìtúká nàìjíríà yìí nínú ìtúká ìdílé nínú ìtúká àwọn e, e, e, <clears throat> ìpọ́njú àti jẹ àti mu bíbélì wípé ó ní ọlọ́run yóò kó jọ yóò kó israẹli jọ padà ọlọ́run yóò kó ọjọ́ padà ọlọ́run yóò kó ìdílé rẹ jọ padà ó ní gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn olùṣọ́ àgùntàn agbo rẹ̀ ẹ̀rí <clears throat> ó tẹ̀síwájú ó ní olúwa ọlọ́run ti tú jákọ́bù sílẹ̀ ó ti tú jákọ́bù sílẹ̀ ó sì rà á lọ́wọ́ àwọn tí ó lágbára jù lọ ó rà á padà lọ́wọ́ àwọn tó lágbára jù lọ ẹ rí àwọn tó ń yọ orílẹ̀-èdè yìí lẹ́nu àwọn tó ń pọn orílẹ̀-èdè yìí lójú nígbà tí ìdápadà ìmúpadàbọ̀ oore ọ̀fẹ́ ọlọ́run bá ní agejù nígbà tó bá yọjú ẹ rí wípé ọlọ́run ìràpadà á dé lọ́wọ́ àwọn tó ń pọn orílẹ̀-èdè yìí lójú ìràpadà á dé lọ́wọ́ àwọn tó ń yọ orílẹ̀-èdè lẹ́nu ìràpadà dé lọ́wọ́ àwọn adarí tó yẹ pé ti ara wọn nìkan ni wọ́n mọ̀ tí wọ́n sì ń tí wọ́n sì ń ṣe tí wọ́n sì ń gbé àwọn àgbékalẹ̀ àwọn àgbékalẹ̀ ìpọ́njú ìdààmú àti ìfòòró lórí àwọn èèyàn bíbélì wípé ó ní ìràpadà yóò wà ọlọ́run máa rà wá padà lọ́wọ́ àwọn tó ṣe kíni àwọn tó lágbára jù wá lọ wọ́n ní sójà àwọn ò ní sójà wọ́n láwọn ọmọ ogun àwọn ọ̀lọ́mọ ogun wọ́n láwọn ọlọ́pàá àwọn ọ̀lá ọlọ́pàá wọ́n láwọn aláàbò tó ilé tí wọ́n kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí wọ́n kó rárá bí ààbò àwa lè má ní ṣùgbọ́n ọlọ́run tó ní ayé àtọ̀run ó ń sọ fún èmi àti ọ wípé ẹni ó ní ọlọ́run yìí ó ní yóò rà wá padà lọ́wọ́ àwọn tí ó lágbára jù wá lọ ọlọ́run yóò rà wá padà lọ́wọ́ àwọn olùpọ́njú àwọn olùpọ́njú adarí lọ́wọ́ àwọn olùpọ́njú ènìyàn lọ́wọ́ àwọn olùpọ́njú èyí tó yẹ pé ó ń yọ ayé wa lẹ́nu tó ń kún ayé wa lójú ẹ wá gbọ́ o ọ̀rọ̀ náà tẹ̀síwájú ó ní ǹjẹ́ wọn ó wá wọn ó sì kọrin ní ibi gíga Síónì wọn ó sì jùmọ̀ lọ sí wọn ó jùmọ̀ jùmọ̀ lọ síbi ọrẹ Olúwa àní fún àlìkámà àti fún ọtí wáìnì àti fún òróró fún ẹgbọrọ fún ẹgbọrọ agbo ẹran àti ọ̀wọ́ ẹran ó ní ọkàn wọn yóò sì dàbí ọgbà tí a bomirin wọn ó sì wọn ó sì wọn ó sì wọn kì yóò sì káàánú mọ́ rárá ẹ̀yin olúwa lógo ẹ̀rí pásìkò tá a wà yásìkò ìkáàánú ni ṣùgbọ́n nígbà tí ọlọ́run bá dénú àánú èyí tí mo mọ̀ pé kò ní pẹ́ bíbélì wípé a ó dàbí ọgbà ọlọ́run tí a bomirin ó ní nínú àlèkámà fún àlèkámà titun àti fún ọtí wáìnì titun àti fún òróró titun tólúwa yóò pèsè fún wa tólúwa yóò fi bọ́ ayé wa a ó bù sí orin ayọ̀ gẹ́gẹ́ bí Síónì Ọlọ́run a ó sì dàbí ọgbà Olúwa tí a bomirin ó ní a kì yóò sì ní ìkáàánú mọ́ rárá àsìkò wa ń bọ̀ báyìí tí a ò ní ní ìkáàánú mọ́ ìwọ ọmọ Ọlọ́run tí ò ń gbọ́ mi mo fẹ́ kó mọ̀ pé àsìkò yìí fún ìgbà díẹ̀ ni ó tó fẹ́ ré kọjá a ò ní ní ìkáàánú mọ́ a ò ní ní àlàṣe mọ́ Ọlọ́run yóò bá ìní wa pàdé nípa ti ara nípa ti owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ tí ò ń gbọ́ mi ẹ rí ìkan pé kéèyàn ní àlàṣe àbí kéèyàn kí kéèyàn kéèyàn wà ní ẹni tó máa lè ní orí ọ̀fẹ́ sí ìlérí eléyìí òun ni pé ẹni ẹ̀hún ni ẹni tó yẹ kó ti fi ayé ẹ̀ fún Jésù Kristi torí pé aginjù ayé la wà yìí tí ẹ̀ṣẹ̀ tà wá sí ẹni tí ò bá rí orí ọ̀fẹ́ ní aginjù tí a wà yìí òun ló máa gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ẹ̀ torí pé Jésù Kristi ikú rẹ̀ ló mú orí ọ̀fẹ́ wá òun ló san ẹ ló fi ẹ̀jẹ̀ rẹ̀ fi fi san ìdíyelé ètùtù ẹ̀ṣẹ̀ wa ó ti kú fún wa lórí igi àgbélébú ikú ẹ̀ sì jẹ́ ikú ikú ẹ̀ ikú ẹ̀ àti ó jẹ́ ìrúbọ fún ẹ̀ṣẹ̀ tó sì jẹ́ ẹbọ àrúfín àti àrúdà fún ìràpadà wa lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ tí ó bá rí orí ọ̀fẹ́ ní aginjù ìwọ tí ò ń gbọ́ mi inú aginjù ayé yìí òun láti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà rẹ̀ torí wípé òun nìkan ló lè ló náwó orí ọ̀fẹ́ sí ọ tó sì ń kọ́ ohun orí ọ̀fẹ́ sí ọ o gbọ́dọ̀ gba orí ọ̀fẹ́ yìí lónìí torí pé ọ̀la lè pẹ́ jù ìwọ tí ò ń gbọ́ mi lọ́kùnrin lóbìnrin kì í ṣe iṣẹ́ ẹ̀sìn là ń sọ yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ tó bá kú tó bá ẹnikẹ́ni tó bá kú sínú ẹ̀ṣẹ̀ ọ̀run àpáàdì ló ń lọ irú èèyàn bẹ́ẹ̀ dàbí ẹni tó kú ní aginjù tí kò nírètí ni bí o fẹ́ nírètí ayérayé mo fẹ́ kó gba Jésù Kristi mo fi Jésù lọ pé kó gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ lónìí torí pé ọ̀la lè pẹ́ jù tí o bá fẹ́ bí mo ṣe ń parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí tí wọ́n sì máa gbàdúrà fún wa tí o bá ń fẹ́ ẹ̀bẹ̀ àdúrà àbí o ń fẹ́ ìmọ̀ràn àbí o ń fẹ́ kí n gbà ọ́ níyànjú o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ìwọ tó fẹ́ yẹ fún jésù kristi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kí ọ kú rere ìwọ tó fẹ́ fẹ́ yẹ fún jésù kristi mo wí pé o lè mi pé jésù kristi lónìí yìí mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè gba ara mi là tí kò sì lè ran ara mi lọ́wọ́ mo sì rí i pé kì í ṣe nípa iṣẹ́ òfin ni mo lè dẹni ìgbàlà ṣùgbọ́n mo rí oore ọ̀fẹ́ yín gẹ́gẹ́ bí èyí tó jẹ́ pé ó ti ṣiṣẹ́ fún mi tí mo sì gbọ́dọ̀ gbà á pẹ̀lú ìgbàgbọ́ Jésù Kristi máa bọ̀ lọ́kàn àyà mi kò sì di Olúwa tó lùgbàlà mi tó bá ti sọ eléyìí mo fẹ́ kí ẹ káàbọ̀ sínú ẹbí Ọlọ́run lọ sí ilé ìjọsìn tí wọ́n ti ń gbàdúrà tí wọ́n ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run ní tòótọ́ ẹ̀hẹ́n lọ́bẹ̀ farahàn ìránṣẹ́ náà tó wà níbẹ̀ kò sọ fún ẹ pé lónìí yìí o ti fi ayé ẹ fún Jésù Kristi lónìí ọjọ́ kìíní oṣù kẹta ọdún two thousand twenty four tí o bá ń fẹ́ wá bóyá o fẹ́ mọ̀ sí o lè pè mí gẹ́gẹ́ bí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn má gbàgbé sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four jésù ni olúwa tó bá di ọjọ́ mẹ́jọ a tún máa pàdé ó dàbọ̀.